This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by by by. Dawa Nigeria. In how Ó gbọ́dọ̀ jẹ́ ní tí ó da ẹ̀jẹ̀. Ìlà fi pa nǹkan yìí. Kí wá ní tí ó da ẹ̀jẹ̀? A rí pé ọ̀bẹ yàn nábì lò sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sàrámẹ́ yìí tó fi du ẹran tó fi du màálù lọ́dí pa màálù sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sàrámẹ́ yìí. Ó gbọ́ra kàn mí salawatu lọ́wọ́ sàlámù alẹ́. gbogbo tó bá wá jẹ́rẹ̀ ẹlé bára bí tẹ̀sẹ̀ òun bá ṣe panu a gbọ́dọ̀ ṣe kánná káfí pàǹkà jẹ́mọ́ tẹ́ ẹ̀wà máa ti ń pa àwọn ẹlẹ́ lọ́n lẹ́kún tí ń palẹ̀kùn ní wípé ní àná àwọn tí ń lọ sáájú wa alkhawfu ala gbogbo ìbẹ̀rù wọn orí ẹ̀sìn lọ wà bóòlù ẹ̀sìn ò sí ní yín jẹ́ o bóòlù ẹ̀sìn ò sí ní sàárẹ̀ o bóòlù ẹ̀sìn ò sí ní ikú o. ṣùgbọ́n lónìí wàhálà àti ani alkhawfu min ad ẹ̀sìn gan là ń sá fún ẹ̀sìn ni ló di ọ̀tá gbogbo ayé lónìí kí sì lọ́fà ma min dawlatin illa wa illa istabaka ad-din ma'aha kò sí ìlú kan láyé lónìí àfi kí ọ jẹ́ pẹ̀lú ni ó forí sọ ìsìlámù jẹ́jẹ́ ìsìlámù lòdúró tó sì ń gbọ́ngàlùkù síbi tí ó ti sórí eré ṣùgbọ́n gbogbo olùpátá wọ́n ti lẹ́rí mọ́ àlọ́ sọ́nà rẹ̀ fún ọ ìní àrùn jẹ́mi ìntí ọ̀dà ẹ̀jẹ̀ lágbọ́dọ̀ fi pẹ́rin ọ̀bẹ ṣùgbọ́n nẹ́bí fi ogun jẹba fẹ́ pa ẹ pa lọ́nà tó jẹ́ pé sẹ́yìn náà bá fẹ́ kú òláyé kẹ́ ẹ má gbẹ̀nìrà kú. jọ̀mọ́ ẹ ń bá ti rí àwọn alápàtà tí wọn ò súnmọ́ tí ànábì sọ ń gba bá a ti pẹ́ náà yọ ọ́ mọ̀ wípé ọ̀nà ọ̀run òyìí àwọn ní láti fọwọ́ra wọn fà. ẹlòmíì àmọ́ fọ́ńtọ́ fẹ́ palétí olùkọ́ fọ́mọ lùlẹ̀dí ẹlòmíì àmọ́ mọ́bẹ̀ẹ́ lórí. <laughs> last option ó lè fi hàn wàláì màlúù náà máa sọkún omi ẹ <laughs> ó sì yòókù ní ọbẹ̀ tí ó sọ fún un ẹ̀yìn kó ní ọmọ wo bí ó ti jáde láyé bí ọba tún bá káti ẹ̀ wò pé ṣe bí àánú ọlọ́run ló ti sàwọn nǹkan ìní àlálì fáwa ìnáwó jẹ́mi ìntí ó mú ẹ̀jẹ̀ jáde nínú òfin ẹranko náà agbọ́dọ̀ ṣe ìní àrùdámì àwọn agbọ́dọ̀ máa àwọn nǹkan tó kóónú àwọn mùsùlùmí èèmọ́mọ́ ìbẹ́nu ẹ̀sìn wa o àrọ́kọ́bà a ní afẹ́dù nǹkan lọ́rùn kí la fẹ́ dú ẹ̀rọ gbọ́dọ̀ ṣe ní àlàálì ṣùgbọ́n fi kọ́kọ́bá ti arúgbàtò àṣìyà nǹkan mẹ́rin kan bẹ ní ọrùn òun náà sì ni àǹdú àkọ́kọ́ ó ní aliwadajan bifati dan kí là ń pè ní wadaju wọ́n mú láti bí fíìlì wadajà yẹ́dìjù wadaju. tàbí wádàjù òun ni erékù ìsàn tó kí tí ń bẹ́ńbì tọ́wá ipò ọ̀rùn méjì ni ìkan bẹ́ńbì ìkan bẹ́ńbí fẹ́yìn. wọ́dájú yìí a gbọ́dọ̀ gé méjèèjì àmọ́ ẹlẹ́ẹ̀kẹta oní alimariu ilhamza nínú èdè larabawa ọ̀nà tí márọ̀ àdáwà mẹ́ta ni larabawa ní márọ̀ à wọ́n ní mari a bìkẹ́tì rọ wọ́n ní maru a bìdómi rọ tí wọ́n bá ní mọ́rọ̀ àtọ̀hán oúnjẹ lọ níwọ̀n nírọ̀wọ́rọ̀sẹ̀ lọ́nà ọ̀pọ̀ tí ń jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ti fọ́rọ̀ ní kẹ́sọ̀rọ̀ gbogbo ìran akọ tí abo òní ẹ̀ máa ń lò fún ọ kọ̀dì mẹ́ríà ìwọ obìnrin lọ́mọ̀kùnlọ́wọ́ ẹ̀ ní ìsìn mẹ́ríà ṣùgbọ́n tí wọ́n bá ní mọ́rù à kí nǹkan ó dùn wó lójú mọ́rọ́ àti ab ah, ilẹ̀ yìí mọ̀ fáyẹn o èyí táwọn wá fẹ́ mú bẹ̀ òun ni màríù kí là ń pè ní òun ni wà ṣàrọ̀ ibi tá a bá ibi tó ń jẹ àti ń tààmù ń gbà á lọ sọ́nà àpùn òun ni ọ wà ní. agbedeméjì ọrùn àti gògóńgò òǹpalà láàrin wọn fẹ́yì odi mélòó odi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ò ní alifulukun gògóńgò ṣùgbọ́n gògóńgò ó ní bàtẹ́ náà pẹ̀lú màrí ṣùgbọ́n màrí yàtọ̀ sí kí náà ń pè ní solukun gògóńgò eégún kan ni tí yóò le tí yóò dẹ̀ ńlá àwọn àbálàbà ń pè ní kéwkéw ọlọ́run wá sẹ́ni nǹkan tí ó lẹ̀ torí kíni kọ́ọ̀mù ò lè bà àtẹ́sẹ́ ó lè bí ó lè wọ̀hún ó lè wọ̀hún wà fí mẹ́fà bí gbàgbé pé ilẹ̀kùn ti ń sí mẹ́fà ní mẹ́mbẹ́ alákọ̀ọ́kọ́ fatihatul fani nígbà tí ẹnu ń bọ̀ báyìí ibi tó pin sí nítorí tí kòkòrò ti jọyìn rẹ̀ ọlọ́run tó bẹ̀ ní ti ń sí tí sì ń padé ó ní. fatihatani filmanhab ìsìn méjì náà ọlọ́run fi síbi tá à ń gbà mí méjèèjì lọ pàdé sí ìsàlẹ̀ gbogbo ó sì síbẹ̀ ó di mẹ́ta fathatani nínú kan yìí lílo òdùnẹ́yìn ó sì ìwò méjì náà méjèèjì bẹ́ẹ̀ bí náà ń bọ̀ ní ọlọ́jọ́ ó lọ sí wọn sí ibi àwọn àti gbogbo tí wọ́n ti pàdé ẹlẹ́ẹ̀kẹta òní fathatu alminhara kí là ń pè bẹ́ẹ̀ òní màrí ìtọ́lọ́jà tí màrí òkú ibi tá a sọ pé oúnjẹ ń gbà lọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pàtàkì ó wá ní ń bẹ fún sùlùkùn olọ́run ṣe ní mẹ́jọ̀rọ̀ nafas bá a ṣe ń mí tàmí lọ tàmí bọ̀ ìní ń gba bẹ́ẹ̀ ńláfẹ́fẹ́ ń gba bẹ́ẹ̀ lọ ní ń gba bẹ́ẹ̀ bóde mẹ́rin náà pín mẹ́ àwárí nǹkan mẹ́rin ó ní ó so ààyè àti òkú pọ̀ lára gbogbo nǹkan tí ń mí àwọn afẹ́ ìpayà fọlọ́sọ àtàlà. ìnìhàrù jẹ́mi tàwí síta bá ti kọ́ọ̀tì ẹyọ kanú mẹ́rẹ̀ẹ̀rin sí ń tà fẹ́ jẹ àlàyébẹ̀ àlẹ́hàlìkọ́. àkọ́kọ́ àwọn hànẹ́bílà àti ṣàfihìyà wọ́n ní tá a bá ti kọ́ọ̀tì nǹkan méjì òtítọ́ wọ́n ní kí ni méjì náà wọ́n ní ẹ̀nà olùkú màtìmárì gògóńgò àti ibi tó ń jẹ́ ń gbà kọjá àtomi tába ti kọ́ tiẹ̀ ṣùgbọ́n wàláì gbogbo ní téèyàn bá pa tí wọ́n bẹ kọ́ tiẹ̀ tọ́jú pé nǹkan méjì ní ẹ̀kọ́ ti lára rẹ̀ ṣe é kú àwọn wà lára ẹran torí kíni nítorí wípé ẹ̀jẹ̀ tí ń gbàgbẹ́ ń bọ̀dé ọ̀tà tí etí bára bùyàn ní àdá lọ́wọ́ ẹ̀rí pé ìfẹ́ náà ni ọ̀rọ̀ ajé ń bẹ̀ tọ́wá ti yẹ kẹta ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ ni ọmọ bẹ́ẹ̀ ni àyè náà jẹ́ fẹ́ràn ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òní lábúdà mi kọ́tì sàlátàtì àṣìyà èèyàn ọgbọ́n méje nǹkan mẹ́ta kí wọ́n ní mẹ́tẹ̀ẹ̀tọ̀ wọ́n ní èèyàn ìtàn ọ̀rọ̀ méjèèjì kó mú kan nù ibi tí a pè ní ibi tí oúnjẹ àti omi ń gbà kọjá tàbí kọ́sá ti dé mẹ́ta mẹ́ta wà ní èyí tó bá sáà ti wù. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó lọ̀rọ̀ àwọn amàlìkíyà wọ́n ní kó ti gé mẹ́ta ni ṣùgbọ́n àwọn ọ̀sọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ó gè lọ́dọ̀ ọ̀sà wọn ọgbọ́dọ̀ gé wàdàjáni ìsọrùn méjèèjì one two èyí tó bá wá wù kó mú wọn nílò kó sì mú mẹ́rí òkun níbi méjèèjì tì tó wá ti ṣe báwọn ẹran ti di àlàálì. ṣùgbọ́n jamaa a wọ́n bá wá di èmi a pé kí gan ni tàmámù dábòhì pé èèyàn pa nǹkan ọlọ́run yọ̀nù sí èèyàn ó dé ní èèyàn hẹ́ẹ̀fù tí èèyàn pa yìí ó kúkú ó di méjì oúnjẹ tí àwọn fẹ́ jẹ lára ẹran náà yóò tún wá sáǹfààní fẹ́ràn tí ó di mẹ́ta àyàfi kéèyàn ò gé mẹ́rẹ̀ rẹ̀ wàtàjáàní ibẹ̀ gángan ẹ̀jẹ̀ tí ó láti bí náírù ní tí ó mọ̀ mú ẹ̀jẹ̀ wọ̀ ibi tí ó gbà wà náà a sì gé màríwò àti olùkún ẹ̀ ń bá pa ẹran báwọn yóò balada wípé ọ hẹ́pù ẹran yóò tún balada pé ó tẹ̀lé ọlọ́ àti ànábì yóò sì tún balada wípé ó ní tí ó ara rẹ̀ ní kíni o èntà wá sọ yìí níbi ìnìhàrù dání èèyàn wà rọwọ́rọ̀ sẹ́nu lẹ́bi ẹ̀ka bá ń tatẹ̀ ní ń tatẹ̀ ah, kí la lẹ́bi ẹ̀yà lẹ́yìn lọ́wọ́ bẹ̀ wọ̀n rọ́bẹ̀ a ah! ìgò kóòkì àlefọ́mọ́lẹ̀ ibi ìtọ́ramúlò àti ìtòsí bísímìlá kí o sì máa fi dùn àwọn àyùn kọ̀ǹdíṣà ló bí kọ̀ǹdíṣà wọ́n rántí mọ́ bákan náà a lè pa nǹkan tí ò ní jẹ́nà àbí tá a wí ṣùgbọ́n tí ní ọ̀fà kọ̀díṣọ́ náà ní ọ̀fà àgbòléyà àbẹ́ní àgbòmí ẹ̀rẹ̀ má tóbi o gbìrìgbìrì ní ẹ bá yọ gbàgbù tẹ̀yẹ́ bá jánu kàga ẹwọ́n lọ́dà àwọn ìlẹ́dà ní mumi ní sojú báyìí yóò tún lọ tó yóò tún lọ jú padà owó nílọ yìí nípa àti mọ bí bàbá bá kílókọ rẹ̀ bá kílókọ abúlíkà bìkínẹ́ ṣé wo èdè lọ́wọ́ bá o ní bá ní wọ́n sáré wà lọ pé kọ́ lọ kọ́ yá àwọn oníbàá rẹ̀ bó ṣe lọ gbé bọ̀wá ni wọ́n kẹ́tù sí kóńkà nǹkan sí. ní ọ̀nà dárí ẹran bísímìlà ni a bá ta halali ni fún wa torí pé a lè fìgbẹ́ náà pẹ̀rẹ̀ tá à ń dú ṣùgbọ́n kí lọ́fà tẹ́ ẹ dàbá máa lọ òun ni kó wọ́ ọmọ wọ̀gbó ẹ̀sìn wá sí ní halali.